جعل يوم الجمعة سيد الأيام واختص به هذه الأمة من بين الأنام أحمده على نعمه العظام وأشهد أن لا إله إلا الله الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ما تعاقبت الليالي والأيام وسلم تسليما كثيرا أما بعد أيها المؤمنون اتقوا الله لقد اختصكم الله بهذا, بهذا اليوم اختصكم الله بيوم عظيم وموطن كريم يتكرر عليكم كل أسبوع قد ضلت عنه الأمم قبلكم وهداكم الله لهم وفي الصحيحين عن النبي صلى الله عليه وسلم أنه قال نحن الآخرون الأولون السابقون نحن الآخرون الأولون السابقون يوم القيامة بين أنهم أوتوا الكتاب من قبلنا ثم هذا يومكم الذي فرض الله عليكم فرض الله عليهم فاختلفوا فيه فهدانا الله له والناس لنا فيه تبع اليهود كذا والنصارى بعد كذا وفي جامع الترمذي رحمه الله تعالى من حديث ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعه فيه خلق الله ادم وفيه ادخل الجنه وفيه اخرج منها ولا تقوم الساعة إلا بيوم الجمعة وكان من هذه النبي صلى الله عليه وسلم تعظيم هذا اليوم وتشريفه وتخصيصه بعبادات يختص بها من غيره فكان صلى الله عليه وسلم يقرأ في فجر هذا اليوم سورة الإسلام من تنزل وهل أتى على الإنسان وإنما كان صلى الله عليه وسلم يقرأ هاتين السورتين في فجر يوم الجمعة لأنهما تضمنتا ما كان وما يكون في يومها فإنهما اشتملتا على خلق آدم وعلى ذكر يوم القيامة وحشر العباد وذلك يكون يوم الجمعة فبقراءتهما في هذا اليوم تذكير للأمة بما يحدث فيه من أحداث العظام حتى يستعدوا لذلك ومن الله هذا اليوم احبك بالله استباب الإسلام من الصلاة على النبي صلى الله عليه وسلم فيه وفي ليلته لأن كل خير نالت هذه الأمة في هذا اليوم وفي غيره من خيرات الدنيا والآخرة فإنما نالته على يد هذا النبي الكريم فينبغي الإكثار من الصلاة عليه فصل اللهم على نبينا محمد وعلى آله وأصحابه ومن خصائص هذا اليوم استباب الاغتسال والتنظيف والتطيب والسواء ولبس أخر الثياب لأنه يوم يوم اجتماع المسلمين وعيد الأسبوع فيكون المسلم بهذه المناسبة على أفضل الأحوال وأكمل اتصال تعظيما لهذا اليوم وعملا بسنة النبي صلى الله عليه وسلم والأمر الثالث من مقاس هذا اليوم استباب التفكير بالذهاب لصلاة الجمعة ماشية إن أمكن فإن للماشي إلى الجمعة بكل خطوة أجر صيام الألم وكيانها لما رواه الإمام أحمد رحمه الله تعالى بسند صحيح وابن خزيمة وصححه وصحها عن رسول الله صلى الله عليه وسلم قال من غسل واغتسل يوم الجمعة وبكر وابتكر ودنا من الإمام فأنظر كان له بكل خطوة يخطوها صيام صيام سنة وقيامها وذلك على الله يقين فيا أعظم هذا الأجر يا عباد الله هذا أجر المصير والتفكير الأجتماع كل خطوة تعادل فوائد صيام سنة وقيامها أضف إلى ذلك أن المبكر إذا دخل المسجد واشتغل بالصلاة والذكر وقراءة القرآن حصل على خيرات كثيرة والملائكة تستذكر له طيلة بقائه في المسجد ويكتب له أجر المصلي ما دام ينتظر الصلاة وكثير من الناس زيد في هذا الأجر اليوم في هذا الزمان فصار لا يأتي لصلاة الجمعة إلا بآخر لحظة ومنهم من يأتي وقت الخطبة فقط ومنهم من يأتي إلى الإقامة ومنهم من يأتي لآخر الصلاة وهذا حرمان عظيم وتصديق من الشيطان فاتقوا الله ولا تحرموا أنفسكم هذا الثواب العظيم فكروا إلى الجمعة لتعوزوا هذا الثواب الأمر الرابع من المصائب أي من خطاب يوم الجمعة أن فيه الخطبة التي يقدر بها الثناء على الله وتنفيذه وشهادة الأرض الوحدانية ولنبيه بالرسالة وتذكير العباد بأيام الله وتهذيرهم بالفات والنقل ووصيتهم بما يقربهم إليه ونالهم ما يقربهم من صدقه ونال فالخطبة شرط من شروط صحة الجمعة وحضورها واستماعها أمر مخصوص ومتأكد في حق المصلين قال تعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون فذكر ابن كثير رحمه الله تعالى السعيد بن جبير رحمه الله تعالى قال الإنصات يوم الأضحى ويوم الفطر ويوم الجمعة وفي وفيما يجهر به إمام الصلاة وهذا اختيار الجريء أي تفسير أن المراد من ذلك الإنصات في الصلاة وفي الجمعة كما جاء في الحديث أو في أحاديث من طلب الإنصات خلف الإمام حال الخطبة فإنصات الخطبة إذا سمعها واجب ومن لم ينصت كان لاقيا ومن لقى فلا جمعة له فحضور الخطبة واستماعها والإنصات لها أمر مفضول للشارع لأن فيها تذكير تذكير للمستمع وتعليما للجاهل وموعظة للغافل كما قال جل ربنا يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وذكر وذكر الله المأمور بالفعل إليه هو الخطبة والصلاة ولهذا شرع لمن حضر أن يتجه بسمعه وقلبه إلى الخطبة ولا يعبد ولا يتكلم حال الخطبة وذلك ليسمع ويستقيم واعلموا عباد الله أن من دخل والإمام يخطب فإنه لا يجوز له الجلوس حتى يصلي ركعتين خفيفتين لقوله عليه الصلاة والسلام إذا إذا جاء أحدكم يوم الجمعة وقد خرج إمام فليصلي ركعتين متفق عليه وزاد مسلم وليوجد فيهما ومن قضاء هذا اليوم صلاة الجمعة التي هي من آكد فرائض الإسلام ومن أعظم مجامع المسلمين ومن تركها تهاونا بها طبع الله على قلبه ومن صلاها وحافظ عليها كفرت عنه من الذنوب الصغائر ما بينها وبين الجمعة الأخرى وأما الذنوب الكبائر فلا تكفر إلا بتوبة منها وهنا يبلغ بعض الجهال حيث يسمع أن الجمعة تكفر ما بينها وبين الجمعة الأخرى فيحافظ على صلاة الجمعة ويضيع بقية الصلوات الخمس فهذا غلط ولا يصلي غير الجمعة ظنا أنها تكفيه عن بقية الصلوات وهذا خطا غلط وخطا عظيم ومن خصائص يوم الجمعة أنه لا يجوز السفر في يومها لمن تلزمه قبل حينها بعد دخول وقتها بزوال الشمس وقبل الزوال يكره السفر إلا إن كان سيؤديها بطريقه بجعل آخر ثم اعلموا أن من أدرك ركعة من صلاة الجمعة مع الإمام فليضف إليها ركعة أخرى وقد تمت جمعته ومن أدرك أقل من ركعة فقد فاتت الجمعة فيدخل مع الإمام بنية الظهر ويصلي أربع ركعات ومن حضر إلى المسجد فلا يجوز له أن يتقطع رقاب الناس وقد رأى النبي صلى الله عليه وسلم رأى النبي صلى الله عليه وسلم وهو على المنبر رجلا يتقطع رقاب الناس فقال لا اجلس فقد آذيت وأيضا لا يجوز له أن يهجز مكانا في المسجد ويحرم الناس منه إلا من عرض له عارض فقام ثم عاد قريبا فهو أحق بمكانه ويتنفل قبل صلاة الجمعة بما شاء من الصلاة حتى يحضر الإمام وأقل السنة الراتبة بعد الجمعة ركعتان واكثرها أربع ركعات ولا راتبة لها قبلها بل يتنفل بما شاء وفقنا الله وإياكم لما يحب ويرضاه وكفر عنا سيئاتنا إنه سميع قريب مجيب ọba tí ẹlẹ́dàá wa tó ṣe ọjọ́ ojú náà ní ọ̀gá gbogbo ọjọ́ wọ́n fi ìta lẹ́tà àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam mo ń yin ọlọ́ọ̀ba náà mo ń dúpẹ́ fún mo ń gbogbo wá yìí mo ń gba àdúpẹ́ lásìkò yìí mo ń jẹ́rìí sí ọ̀kan ọba tí olóró mú ni ọba alámọ̀tán ni onímọ̀ àmọ̀tán pátápátá wọ́n jẹ́rìí bákan náà ká náà wa Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ rẹ̀ ní ẹrú rẹ̀ ní wọ́n bẹ ọlọ́run kó bá ti sàlẹ̀ fún kí á ti gbẹ̀fà náà wa Muhammad sallallahu alaihi wa sallam kó bá wà sí fáwọn ará ilé rẹ̀ àtàwọn àpáàtò rẹ̀ ní gbogbo iye ọjọ́ tó bá ṣẹ́kù láyé àti ogó òru rẹ̀ ọlọ́kọ̀mọ́dà òǹbẹ̀lọ́ ọlọ́dẹ́lẹ̀ àtẹ̀yẹ́ ó jẹ́kọ̀ nínú wọn ọlọ́wà máa olóríire náà lẹ́yìn náà ẹ̀yọ́ ọmọ ìyá mílẹ̀ islam a mọ̀ wípé orí ìbẹ̀rẹ̀ ọlọ́run la ma gbogbo lé a ti wà ní ọdún tó kò sóore ń bẹ̀ tó wá fi káàbá lékún pèlè tàbí wípé àìmọye èèyàn tó wá tó wá dínkù tẹ́lifá burú lánìí táàbá lékún kò sóore ń bẹ̀ níbi ìbẹ̀rù ọlọ́run táwa wá dínkù àdánwò lánìí orí náà ká máa yẹ̀ wò tọ́rọ́ ọ̀nà fún wa nìkan ó fún wa lọ́nà láti máa yẹ̀ wò lẹ́yìn náà láwa mú ẹ̀yìn tá a fẹ́ mọ ilé lónìí òun náà ni ọjọ́ ńlá ọjọ́ ńlá náà ọjọ́ ńlá gan nìyẹn o náà ó ọlọ́run dá lẹ́sà pẹ̀lú ọjọ́ ńlá kan ọjọ́ máa wáyé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ tó jẹ́ sáwọn tí ọlọ́run dá tí wọ́n sáájú wa ọbọ ọmọ wọn lọ́wọ́ ọlọ́run wá fi fún wa ó رحمكم الله نعرف النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال وعلى كاين ساعات واجن àkọ́kọ́ ساعات ṣáájú àwọn ló wá ṣáájú lọ́jọ́ gbe da ni ya Ọlọ́run tó tẹ̀lé fún wa tó tẹ̀lé rọrùn ṣùgbọ́n a fún wọn ní síra ṣáájú sí wa ìjọ ti jù wá lọ yàtọ̀ sí yẹn òun ni wọn bàbá wa pè é lédè Yorùbá pé abẹ́yìn nígbẹ̀gbọ́n àdébì ni wọ́n tú. ọjọ́ náà ọlọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn láwọn tó ṣáájú lọ lórí ọjọ́ wo ọjọ́ ojúmọ́ àtàwà mẹ́rin gbogbo ọjọ́ ojúmọ́ ọlọ́run ti lọ́rọ̀ yẹn wọn lórí ọ̀pítẹ́là kò fi ìyàgbá ẹni òjẹ́ tó ń ṣe kò ń gẹ̀rẹ̀ àdéhùn ni mò ń kà yẹn fàdánà lọ́wọ́lá ọlọ́wọ́ tó fi kóńgẹ́ ìtawá wà náà lánàá sí ìdábà àwọn èèyàn wọ́n mọ ọ̀sẹ̀ wà ń bẹ̀ ni ìyẹn ni wà náà sí ìdábà ìyẹn òyìn ni ọ̀rọ̀ táwọn Yorùbá sọ tó bá jẹ́ kó bá rí bẹ́ẹ̀ pé àti tèmi ọ̀yọ́ láàrin tó bá jẹ́ kó bá rí bẹ́ẹ̀ àmọ́ níbi àtìsí yìí àti mùsùlùmí lọ́yẹ ká rí bá yí padà sídàkébí tí yóò bá jẹ́ pé dàkejì ẹ bá ti gbé wa lọ o tàkọ́kọ́ yẹn yorùbá ló sọ tó bá rí bẹ́ẹ̀ ìgbẹ́ ìdẹ́ni sọ yìí òdodo tí ò sí ilé jíjẹ ni àrẹ́bìnrin sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ táwọn sọ́la wà náà kò fi ìdábà ó mọ òwò akọ́ṣe ni títí ìbá sọ̀rọ̀ ẹnu lásán látara àti sí wa. ọwọ́ sọ níparí àdìsí náà pé àlè yájà yahudu mọ́la yahudu àwọn jíù wọn mọ́la kí lọ́la

olójó júmọ̀ àwọn nǹkan mẹ́rin ń ọkọlọkọ àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ fi àdàm ọjọ́ ìlú ń dá ádámù tó jẹ́ bàbá gbogbo ayé alayhi wà fí yúdí ọ̀sẹ̀ jàǹdà ọjọ́ náà mú ádámù alayhi tó mú wà lùjánà ọdún méjì wà fí ìhókùn ìjàmínìà ọjọ́ náà mú ádámù náà ọdún mẹ́ta wà sáà ayé òní parí àkọ́kọ́ jọjọ ojúmọ́ ó dé sàmẹ́rin nínú àdéhùn yìí ẹ̀rí káwọn yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí ewu ewu kan bẹ táwọn sọ pé akú ewu akú ewu akú ewu sábà bímọ akú ewu lẹ́yìn akú ewu yẹn ló máa yọ̀ bàbá lọ́rìn àjò akú ewu ọ̀nà ẹ̀tọ́ bá dé láyọ̀ yorùbá máa kíyàn bẹ́ẹ̀ akú ewu òní ìyẹn ọjọ́ ńlá yorùbá máa kí wa bẹ́ẹ̀ tábà ti sùn láti ọmọ àtàn pẹ̀lú kọjọ́ yẹn ti ń lọ bí parí nìyẹn nítorí kọjọ́ yẹn láyọ̀ parí pẹ̀lú àwọn ìsàmì ìtàkùn ọ̀dárúkọ. Àníbọ̀lọ́lọ́wọ́ àléwọ̀sán lẹ́nu a ka súrà méjì ní ọjọọ ojúmọ́ n'ebe sọ̀látù fàjì sọ̀látù àkọ́kọ́ tó àkọ́kọ́ tẹ̀lé ojúmọ́ a máa ka alìsìláàmù ní ìdíjàndì ìdíjàndì tẹ̀lé lórí àìsìláàmù pọ̀ a sì máa ka ka wọ́n ka súrà méjèèjì ń parí wọ́n kọ̀kan ọ̀kan ní rọ́kà alákọ̀ọ́kọ́ wọ́n kẹ̀kẹ́ jì rọ́kà lẹ́gbẹ̀ẹ́ súrà méjèèjì yìí àwọn nǹkan tó kó sínú lọ́fà tó ti tọ́lọ́ bí máa kà á ìsàmá àti Adam nínú ẹ̀ láti rí dídá Adam alayhisalam nínú rẹ̀ òun láti rí ọ̀rọ̀ ọjọ́ ojúmọ́ nínú rẹ̀ láti rí gbígbé ní dìde ìkójọ síwájú ọlọ́run ọba fún ìdájọ́ gbogbo ń dáàbò yìí pátápátá yàkóònù yẹ̀wò ìgbìmọ̀ ọjọ́ júmọ̀ ni ó ṣẹlẹ̀ torí náà kíka fúlà méjèèjì ìrántí ló jẹ́ gbogbo àyọ̀mọ̀ lòdìsí ọlọ́run fi máa ń kà ní gbogbo ìgbà nínú àwọn ẹ̀sà tí ń bẹ fọ́jọ́ júmọ̀ afẹ́ká náà ń ṣe àdúrà sáńpẹ̀ ní àsọ̀láàtù alánàbí sallallahu ta'ala wa sallam lọ́jọ́ yẹn àti lóru ẹ̀ ìyẹn mọ́júmọ́ tá a wà yìí mọ́júmọ́ tá a ti lò tán yìí ọjọ́ tá a bá ń lò lọ́wọ́ òru ẹ̀ ti lọ. afẹ́ kí as-salatu ala pọ́pọ̀ ìgbà tá a bá kójọ nítorí ẹ̀ ẹlòmíì ṣe as-salatu tó dáadáa tí ó sì bẹ́ẹ̀ lè kàn kójọ ló pàtó jẹ́ pé jẹ́ bá ń sọ pé ìkankan àdájá rẹ̀ nínú ẹ̀sùn náà wọ́n máa ń yẹn nà náà a ní bùkátà sí jàm gbogbo jàmáàtù gbogbo mùsùlùmí ìpápátá ní alásàlátù ẹ máa ṣe bí àsàlátù làwọn èèyàn takò ní tí yẹn bá jẹ́ láti gbọ́rọ̀ òun ní gbàgbọ́ yẹ wípé kájígbádà ìpọ̀ lọ jókòó síbì kan bìkàlẹ̀ síbì kan wákàtí kan wákàtí méjì táwa tó kílẹ̀ sí àǹtẹ̀ sọ̀lá tó máa nàbí fún òun náà pẹ́lẹ́ yìí ìjókòó òun yìí yá ọdún máa fẹ́ kí n sá sọ̀lá tó torí orí pọ̀ ní ká máa ti àsọ̀lá tó àlá nàbí ọlọ́lọ́wọ́ ni. nígbà táyẹ̀ ká máa pè ní rárá sọ̀lá tó lóbìnrin àdílọ́kùnrin kí làwọn mùsùlùmí tó kù jẹ́ tẹ́lẹ̀ pé làwọn jẹ́ ni fánàbì sallallahu alaihi wasallam torí náà ẹ̀bá ni fáwọn bàbá bàbá nírò àtàwọn màmá màmá ìjókòó yẹn ò bá ìsìláàmù mu o ọ̀tọ̀ láàbù ní ká máa ṣe bá nàbì ní gbogbo ìgbà lórí rìn nígbà tí wọ́n ń dáná ìgbà tí wọ́n wà lórí ìrìn àjò àbí wọ́n ń sọ̀rọ̀ nínú ilé kí nàbí yẹn pọ̀ lájọ́ àyẹ̀ pọ̀ fún ànábì sallallahu ta'ala wa ọ̀kan nìyẹn a ní bùkátà púpọ̀ lóru júmọ̀ àtọ́jọ́ júmọ̀ torí pé gbogbo etí ń bẹ bá nínú mọ̀ ìta mẹ́nu báyìí àtẹ̀yí tó yàtọ̀ sí ọ̀gangan ànáyíwá Muhammad sallallahu alaihi wa yìí tó pé dìde yìí ó náà ló tó wà sọ pé nínú alùláwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbé tó gbé a ti ń wọ́n á jẹ́ pé ẹnìkan tí kìí sábà wẹ̀ lọ́jọ́ àárín ìdí ìmọ̀ pé yà nígbà tó rìn kókó wẹ̀ lọ́jọ́ àárín ìdí tó kàn kó òun wẹ̀ lọ́jọ́ júmọ́ bọ́pọ̀lọpọ̀ wa ti máa ń ṣe tónítóní lọ́jọ́ àárín ọbẹ̀ ká ti bẹ́ẹ̀ lọ́jọ́ júmọ́ torí pé ọdún ni júmọ́ kò kàn fóṣù méjìlá ní ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ yìí bá a bá ṣe ju káwọ sọ àti káwọ ẹ̀ lọ bá a bá fi ẹ̀ka oúnjẹ síbẹ̀ kò sí tó burú bẹ̀ nítorí ọjọ́ júmọ̀ táwọn fi lu àwọn ọmọ nínú táwọn náà máa retí júmọ̀ torí àwọn nǹkan ẹ̀ka kan yóò mọ̀ múnú wọn dùn kí a máa wọ akọ tí ó ṣe pé tó bá ṣe pé rí ìdè àti ìràmì òun náà irú ẹ̀ náà a tó lè wọ̀ káwọn ọmọ náà mọ̀ pé àwọn ó wọ̀ irú ẹ̀ jọ náà ọ̀sẹ̀ dé pẹ̀lú súnà tànàbí sallallahu ta'ala sálà iná ló dé ní wípé iná ló dé bí àtọ̀tọ̀ yìí kájọ nǹkan olóòórùn àwọn tá a jọkùnrin àwọn obìnrin lè lò tó ọ̀bá nínú ọjọ́ wọn ẹ̀rí bá sọ̀rọ̀ kan tó ju ọmọ ẹjọ́ ní torí pé gbogbo nǹkan olóòórùn táwọn obìnrin ń lò ti ń dààmú àwọn ọkùnrin ìpè ni wọ́n ń gbé wọn sẹ́ látọ̀dọ̀ ọlọ́run ẹnìkan tó bá tàn wọ́n èyí tó lùmọ̀ ẹ̀sìn ọmọ yìí sì ni tó bá sọ fún ọ pé kò sí tó burú pé ọmọ dá wọn lóhùn ṣùgbọ́n táyé ayé ò lè ti sàn títí olódodo ó bímọ alódodo ó sẹ́kù wà láti bá lùtọ̀ ifá tó ní mọ̀tẹ́rẹ̀ láti mọ̀ tó rà àwọn ẹ̀kọ́ sòdodo torí kò sí ta nípa mẹ́jọ orí rẹ̀ àtàkì àná lọ àwọn mọ̀mọ́ wa àwọn sísáàsì wa èdè júmọ́ nìkan tó bá jẹ́ pé wọ́n lọ júmọ́ àwọn ní bùkátà sí nǹkan olóòórùn tí ó jáde lára wọn torí pé wọ́n kọjá láàrin àgbègbè àwọn ọkùnrin tó bá fi pé inú ilé ni wọ́n wà tí wọ́n ti bá ọkùnrin náà ti ṣe tí wọ́n lo nǹkan olóòórùn tó dáa. bákan náà nínú àwọn ẹ̀tọ́ ọjọ́ júmọ́ abẹ́ká tara tàtà lọ fújúmọ́ lọ sí mọ́síkì ká tara tàtà ká lọ síbẹ̀ lẹ́ni tí ń retí ìfọ̀lá fújúmọ́ kódà káfẹsẹ̀ rìn tó bá jẹ́ kó rọrùn torí pé ọwọ́ inú àdíyèsí tí imam ahmed rahimahullah tẹ́gbàwá rẹ̀ lálàáfíà àfọ́ ọmọ kò sẹ́yìn náà wọ́n láti tó yege ni òjíṣẹ́ ọlọ́run ọ̀sọ̀lọ́lọ́wọ́ àrẹ òsọ́là ní ẹni ó tó bá wẹ̀ tó má tó sì mọ́ tó tó tó wẹ̀ lọ́jọ́ ọdúnmà wọ́n sì sára tàtà ìyẹn ni tó ṣe tó wẹ̀ tó sì mara ìwẹ̀ ọjọ́ ọdúnmà yóò máa jẹ́wẹ̀ mara ìṣe fún òfin tó gbàgbé ìwẹ̀ tá a máa ń wẹ̀ ìwẹ̀ tá a máa ń wẹ̀ tá a bá ní jànáàbà a bá ní àì a bá ní ẹ̀jẹ̀ bímọ ìwẹ̀ yẹn náà ló dá akáwẹ̀ fún júmà kódà bó jẹ́ pé

torí pé yóò máa ka alukur'an yóò máa ṣe àdìgá ìdákẹ́tọ́ mẹ́sìn mu irú kíkà tí ń ka nǹkan yẹn àbí àsọ̀láṣọ aládùnàbí ara àdákẹ́jẹ́ tó mẹ́sìn mu ni bẹ́ẹ̀ àwọn sì ń lọ àwọn pọ̀ ìdí òbí máa jèrè nìyẹn ẹni yẹn wù tó ṣe bẹ́ẹ̀ káàrin láwùjọ kúlì kótó wà tí ń yà fún wa ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó gbé tó rìn tó fẹsẹ̀ rìn òun làdísì yẹn gbé jáde ń bí ìyá mùsànà wà kí àmà ọjà yóò ṣe déédéé ọdún kan àti nábìlà ọdún kan lóru wàdáálíkà alàlọ́ ìyẹ̀sì torí kóòrìn wà tọ́jọ́ ojúmọ́ tí ẹ bá lanu ẹyà torí pé parí pé ìyẹ̀sì kí wàá lọ́wọ́ nípa ọlọ́wọ́ kan tó ní bẹ́ẹ̀ náà àti ìtúkalú tó wà láàrín kí àwọn ọlọ́ ìyẹ̀sí ó mọ̀ rọrùn púpọ̀ fọlọ́ ọmọ sí ìgbà kan tó sòrò fọlọ́ kíkẹ́ ìwọ̀n ti bẹ́ẹ̀ kan láyé wò pé ẹgbẹ́ tẹ́kọ̀ sí tó ṣe jù báwọn náà lọ ní òun àgbàládá ọdún kan téèyàn èyí ti tá a ń rárú àwọn èrè ìjẹba yìí láàrin. tó bá ṣẹlẹ̀ ní tí ó máa tò ní tá a wà yìí lásìkò tí àwọn èèyàn ti jókòó sí mọ́síkì tí iná mò sí ìjáde fún kótóbà kẹ́nìkan wá tó jáde tó wá jẹ́ five nínú envelope láì kéde tẹ́lẹ̀ ọwọ́ àpilé àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n ti jókòó sórí tọ́fù náà pé a ti sábà rí tọ́fù mẹ́ta nígbà yìí pé a rí èèyàn mẹ́wàá tàbí mẹ́ẹ̀ẹ́dógún nínú ilé àtìta àwọn àgbàsára ti tààtọ̀ nínú ẹbílò tọ́lùsọ àwọn akọ fún apẹ́lógún ọlọ́run àmọ̀ ìṣẹ́lẹ̀ gbogbo ọjọ́ ìjúmọ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ẹni tí ń ṣe sọ láti túmọ̀ ní ráńdà láti yọdún yìí yóò sọ àti ilé ní ẹ̀ní ráyè òun ẹ̀yìn tẹ̀ ń sọ láti máa ń tẹ́lẹ̀. ní júmọ́ àmì ti ń bọ̀ àwọn ni wọ́n kópa ìmọ̀sí torí pé wọ́n sọ fáwọn ọmọ ti bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. sáwá lè fi sẹ́kẹ̀ẹ́ ara wọn pẹ̀lú tọ́lọ̀ sọ fún wọn ṣe fẹ́ẹ́ ló tètè wájú máa yìí tí kì í sowó kò sí gbé sẹ́kẹ̀ẹ́ ara wọn débi báwọn wá wò pé èwo ló tóbi. ìmọ̀jọ́ kan ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ìnáwó nílẹ̀ Yorùbá láì ṣe àárín àwọn ọmọ ìyá wa tó jẹ́ Haúsá tí ìmọ̀ọ́mù ó jáde sórí bímbà lásìkò tí ẹni tó dé òráyè ní wọ́n ti dùn wọn kódà tó fẹ́ ráyè níta gan mọ́ ìmọ̀jọ́ tó tẹ̀lé ẹlẹ́ Yorùbá yóò àbíkẹ́ bá lọ sáàrin ọmọ ìyá wa Haúsá nílẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ sì lọ bẹ̀ ní nọ́ọ̀tù náà bẹ́ẹ̀ ló ti tẹ̀lẹ̀ bí ìbá ti pé ìmáàmù láàyè tiẹ̀ láàrin àwọn ọmọ ìyá wa haúsá ìmáàmù gan ò ní ráyè bí ìbá ti pọ́ láàyè tiẹ̀ lọ́jọ́ júmọ̀. òun tí ìmáàmù mi lè fi ráyè ìmáàmù tí ò ní ṣe kó fúbà onígbó wọn máa ń bá èèyàn méjì kan làbẹ́ èèyàn mẹ́ta tó jẹ́ ìmáàmù tí ń bẹ lẹ́yìn ìmáàmù tó ní pé tí nǹkan kan tẹ̀lé tàbá gbọ́ yé gan-an ó ṣe é ṣe kó jẹ́ pé táwọn ìjúmọ̀ àti pọ̀ náà ni ó ṣẹlẹ̀ táyì padà dáadáa ó gbé kò wú gbogbo àyímọ̀ lórí nílẹ̀ Yorùbá yìí kò wú yàn lórí ọ̀rọ̀ sọ̀láàtì júmọ̀ àràtẹ̀ sọ sọ̀láàtì dúhùrí lẹ́yìn júmọ̀ lẹ́yìn ọjọ́ júmọ̀ sọ̀láàtì dúhùrí sọ̀láàtì láàfù ẹ lọ sáàrin àwọn ọmọ ẹ̀yà wa ẹ̀rọ wùlẹ̀ lọ sí ẹ lọ sáàrin wọn lẹ yorùbá náà nígbà ilé jẹ́rìí sí kíákíá ni bí wọ́n bá fi pọ̀ mọ́ bí wọ́n bá pọ̀ dáadáa ládùúgbò kan sọ láti òwúrò wọn ó ti sọ láti túmọ̀ àwáyé lọ láwọn èèyàn tí wọ́n àtẹ́jẹ̀ ẹjẹ́ ṣàtúnṣe torí tọ́lọ́run nínú àwọn ìtọ́jú ojúmọ̀ oníkútùbà ó túbà ẹ̀ lè ti ọjọ́ pé bí iná bá ti jáde tó ń pé assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹni yóò tó bá wọlé gbà yẹn kò bá kútùbà mọ̀ sí kéèsè pé gbà tí iná bá parí kútùbà ní àmọ̀lẹ́kọ̀ọ́ tó pàwé ní tó bá ti jáde ṣáájú ẹ tí ó ti sọ̀lá tó ti sálámà táwọn èèyàn wọ́n ti pàwé ní ó dáa ó jẹ́ pé gbogbo ojúmọ́ àtẹ̀yàn ṣe láyé yorùbá lóòótọ́ ó lè wá gbogbo ẹ̀ àmọ́ kò tó kọ rẹ̀ nínú ọ̀kan nínú òwe ìwé tí kìí sábòrò tí ẹ̀ ti gbọ́ látàyé tí wọ́n ń ṣe tẹ̀síìn wọ́n ń rẹ́jísà ìkọ̀ọ̀kan tí ń wọlé lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin lóbìnrin títí tí máa ń wọ́n jáde sáwọn jàmá àti sàlámà. tí kìí sì ṣe pàǹtanra wa táǹsọ̀ òdòdó owó ti jẹ́ táàfin kankan pamọ́ mẹ́. àwọn ẹlòmíín wá lásìkò tó yẹ kí wọ́n wá wọ́n tún wá fa àwọn yọ nínú ìwé padà torí lábù torí wọ́n ń sọ kátàkátà gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ bá ti pé yẹn ṣe náà fílà èèyàn sì lẹ́tọ̀ àti náà fílà yẹn nígbà tó wá jẹ́ pé inú mọ́sílù ló wà tẹ́lẹ̀ tí ò sí náà sílà yẹn nígbà tí wọ́n mú ṣe kó túbà kò lẹ́tọ́ àti wádìí ni mọ́ ẹni ẹsẹ̀ ń bọ̀ ní òsè náà sílà yẹn. ṣùgbọ́n ìdí ìwà ṣe pé ọ̀rọ̀ tó lóore ní sọ kó tó di pé wọ́n mú àbí nígbà tí wọ́n mú ṣe kó túbà ta ni kó dákẹ́ jẹ́ kó mọ̀ ṣe dc tó wá sọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì yẹn bó ọ̀rọ̀ kátàkátà ní ṣẹ̀rí àpè tí wọ́n á ti torí ẹ̀ pawọ́kọ ẹ̀ yọ nínú rẹ́gísítà tí ẹ̀ náà tó dá torí pé ètò wà nínú àdínsìn ní wípé ẹ̀yìn òun tó bá sọ̀rọ̀ ní ìfàkọ̀dé lágbà ó ti wí kátàkátà wọ́n mọ̀ lágbà fọ́lá ìjọmọ̀ àtàlà ẹni wọ́n sọ kátàkátà kò ní jùmọ̀ yàtọ̀ sí wọ́n forúkọ ẹ̀yọ kò tó wọ́n ní jùmọ̀ ìyẹn ń ṣẹlẹ̀ púpọ̀ níjà wa ń nínú gbè láti Yorùbá tá a bá rí ní táwọn àyímọ̀ tí ń ṣàkéèsí wọ́n ti ṣe dáadáa tí wọ́n ti bọ́wọ́ ọlẹ́ o tá a bá rí ní táwọn àyímọ̀ àwọn ìmọ̀mọ̀ ti kà fún wọ́n ti káwọn èèyàn lùgbẹ́ púpọ̀ wọ́n ti kó wọn lùgbó wọ́n ti kó wọn sìnà torí ó rinlẹ̀ dáadáa kéyìn ó bá gbólẹ̀ nínú láti jùmọ̀ àmọ́ kò ní ní àkọsílẹ̀ ọlọ́run áyà tí mo kà lẹ́ẹ̀kan wàyí ra àkórí alukoro àrùn ọ̀sẹ̀lẹ̀ rọ́ọ̀là tí wọ́n bá ń sọ alukoro àrùn ẹ̀ṣẹ́ bí sí ìwà àrùn ti tù ẹ̀ dákẹ́ lẹ́ àlà fún tòhámùn níbẹ̀lẹ́ fìríkẹ́ ọlọ́run ó ní àfáàgbà olùmọ̀ púpọ̀ rọ́ìmọ̀ lọ́ọ̀ inú kẹ̀tíìr lábọ̀dọ̀ àfá àgbà náà onímọ̀ tẹ̀síìf nílùú ọmọ jùlẹ̀ wọ́n ní ìsọ́ọ̀tì lábẹ́jẹ́ lọ́nà wí bí nínú kútúbà yọ́mùlẹ̀ adíhá ọdún adíhá àti yọ́mùlẹ̀ fẹ́sẹ̀ ọdún fẹ́sẹ̀ àti yọ́mùlẹ̀ jùmọ̀ wọ́n ní bí àwọn ààyè wọ̀nyí yẹ́jọ́rùdé ìnáwó ti sàlá ẹ̀sẹ̀ ìnáwó ti sàlá ti sókè wọ́n ní tàbíìrù náà ni àfáwọn ọmọ jẹ̀rí àwọn náà sàlẹ́sà ọ̀rọ̀ yìí àwọn náà sọ bákan náà kó tó bà jẹ́ ìrántí fún ẹni tó ti mọ̀ nípa tí wọ́n ń sọ àwọn ẹni ọlọ́run tí wọ́n bá wà níwájú àwọn onírántí tí wọ́n jólùmọ̀ ẹ̀ nímọ̀ wọn tó lùmọ̀ níbi tí wọ́n bára balẹ̀ dé ó fẹ́ má sí nǹkan kan tó lùmọ̀ sí sọ̀rọ̀ yẹn ó wù í tí ò sí ìsílọ́pọlọ wọn láì ní sí ìyẹ́gbéráwò kódà ó lè jọ ọmọ akẹ́kọ̀ọ́ wọn kí ni wọ́n jẹ́ burú wọn tẹ̀síkìr ìrántí yóò sì máa jẹ́ tààlìm ìjà ẹni tí òní máa ń pa nǹkan yẹn inú péyàn ń gbọ́ kó túbọ̀ tó tuntun mà ìbẹ̀lẹ̀ lòmíì sí èso nílànà kéwù bẹ̀lẹ̀ ó ti tó lùmọ̀ ìbẹ̀lẹ̀ ó ti dá lágbọ̀ọ́yé ibẹ̀ náà sì ni ìsìná ti wọ àwọn yìí tí wọ́n ti wẹ̀wù ìsìná lọ́wọ́ lẹ́wù nítorí pé ìgbọ́kùwọ́ ni wọ́n ń gbọ́ níbi tí wọ́n ti ń ṣe sọ̀lá tuntun mà ìrúkú wọn wí fún ọlọ́kàn ó àmọ́ fún ilé rí pé ìdáwọn ń sọ yìí àbí ìdáwọn ń ṣe àwọn òdédé ṣe o ìmọ̀mù ló sọ bẹ́ẹ̀ o ìmọ̀mù ló sọ bẹ́ẹ̀ ló sọ ó túmọ̀ sí pé wọ́n ti náà ti tẹ̀sí àmọ́ síbẹ̀síbẹ̀ náà tẹ́ bá ń wó dòdò kiri wọn ò lè sọnù láyé tí wọ́n fi láyé wọn tán tẹ́ bá sọnù lábẹ́ ìmọ̀mù kan ó rí ìdáyà tó mi àti wọn bá wà lókun omi tọrọ ẹsìn tó yẹ dúdé tí ẹ bá ń wá ìmọ̀nà yóò rí olóòtú rọrùn torí pé ọlọ́run pa wá láti rí pé ayọ́lẹ̀ nínú ààbọ̀nà inú mi ní òdodo ìdá àkóyà ìdá lórí àdìsọ láti mi yọ́mù a ti pé àdáhùn lọ́jọ́ àdáhùn mẹ́mọ́ bìbẹ̀ mọ́sán ìlà àdékìrì láà ẹ padà síbi ẹyára gágá lọ síbi ìrántí ọlọ́run wọ̀dárò bẹ́ẹ̀ ẹ ti bí tàbíra kalẹ̀ kódà tó bá jẹ́ kó bá rọ̀ wá lọ́rùn ẹ̀sìn òlámọ́lẹ̀ ni tí a bá wà ní islamic country tí wọ́n gbà wà ara wa láwà pẹ̀lú ara wa a lè mọ ilé tọ́jọ́ yẹn ọlọ́dàájú tòun ti fi ọlọ́run sọ fún wa pé wà dárò ìbẹ́yìí tábà tẹ̀ wá kọjú tó kọjọ́ yẹn àwọn tó wà lóko òwò ń kọ́ táwọn náà gbọ́lidé torí ẹni tó bá wà nínú ẹnu tẹ́ ààrẹ tó wà nínú ọlùdé àpò tó wọ́n pẹ̀ àdánù kó túbà iṣẹ́ ti máa sábà parí àdíkò ti parí torí náà fàdánù lẹ́yìn ẹbí títà sẹ́ra kalẹ̀ ilé iṣẹ́ mi wà tí wọ́n ti sọ̀ láti ìdúnmọ̀ àbẹ̀ náà nínú ilé iṣẹ́ wọn láì tí wọ́n là kalẹ̀ sọ́tọ̀ tí wọ́n sì ní ìmọ̀ọ́mù wọn òun ti bẹ́ẹ̀ náà ẹgbẹ́ òní ìpè láti mú àjọ náà abẹ́ni tí òun ní tètè débẹ̀ òun náà tún hùwà ẹ̀ tòun ti pé ìmọ̀ọ́mù bẹ nínú iṣẹ́ ẹ̀ wọn ní pásítì wọn. bẹ́ẹ̀ lè fún fẹ́rẹ̀ lákùnrin fún tòun ta àlàmú tẹ́ bá mọ̀ nípa ìsìn ọlọ́run ni tẹ́ bá gbàgbọ́ yọ ọ̀rọ̀ ọlọ́run ni kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lójú rẹ̀. zikiru lọ ọ̀rẹ́ntẹ́ ọlọ́run sọ́nà wa sọ nínú àyà yìí òun ni kútùbà àti sọ́lá bọ́ọ̀lù yóò ṣe wá ti sọ̀lá tí ò gbọ́ kútu bá kẹ́wọ́n bí yàn léèrè wípé kí ni tọ́pìkì tòní kílẹ̀ kan tẹ́ ẹrí kọ́ kí ni tààlímù tòní lọ́jọ́ wọn sọ fún wọn pé èmi ò bá kútu bá tó lọ kò bá gbogbo tọdún tó lọ kò bá ìdé yìí kò bá yóò fi parí bóyá bá fẹ́ báyọ̀ lódìrí àdékọ́ bá díẹ̀ nínú ẹ̀. a ní bùkátà sí ká sí àtúnṣe rẹ̀ tákì sára dáadáa. yẹn, a ní ṣeré kankan bẹ̀, a fọkàn sí, a gbé ẹrù ẹ̀ lọ lé fún fáwà tó jẹ́ ìrántí fún àtàwà tó jẹ́ ìmọ̀ tuntun fún ibi tí islam ti dìde lọ́jọ́ ayé ànábì nìyẹn sallallahu ta'ala alaihi wa sallam khutbatul jumu'ah wa durusul masajid kótóbà jùmọ̀ àtẹ̀kọ́ tí ń kọ́ wọn inú mọ́kálásí mọ́sí ìbẹ̀rẹ̀ islam ti dìde àwọn sàhábà tó jùmọ̀ àlùjọ́nà ibi tí wọ́n ti dìde nìyẹn ridwanullahu ta'ala alaihim ajma'in àsọlẹ̀ àkàkọ́ ẹni tó bá jẹ́ kó fẹ́fẹ́ wọlé ní tí mẹ́rún ti ṣe kó túbà tó ń ti pé wọ́n ti kàwé dé síbẹ̀síbẹ̀ náà kó mọ́ jókòó tí tó fi ṣe nábìlà ọkà tẹ́yìn ó kí ọkà méjì kọ́mọ̀jọ pẹ́ tó kọ́mọ̀jọ pẹ́ kọ́mọ̀ lásìkò pípẹ́ lórí rákà méjì yẹn kó lè bá sàǹfà nípọ̀lú ọ̀rọ̀ tí ìmọ̀nù sọ sáfẹ́ lọ kótóbà àrísọ̀lọ́lọ́wọ́ sálà ó lẹ́nìkan ló bá wọ mọ́sì lọ́jọ́ júmọ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ra imam tí imam sì ti jáde ìyẹn pé imam tó wà lórí mímbà fáìlì kàfé àdéhùn imam imam wọ́n gbé jáde òun yára méjì o imam muslim wá nínú ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n yóò sí gbọ́dọ̀ yẹn ní ọ̀rọ̀ wa tí wọ́n yóò sí òun ṣe yárayára náà tí ò ní pakasọ tí ò ní sàkóbá fún táǹpẹ̀ ní sọ̀la tí ò ní jẹ́ nọ́kírọ̀ gbọ́rọ̀ nígbà tí àgbàdo tágbàdá tájú ẹ̀ gbàgbàdo tó yárayára yẹn náà òun náà lálàáfíà. nínú ẹ̀sán ọjọ́ júmọ̀ onísọ̀láàtù júmọ̀ gangan fún ara rẹ̀ nínú àwọn ọjọ́ àkójọ ńlá ló ga láyé onísọ̀láàtù júmọ̀ jẹ́ ẹ wòye àwọn èèyàn ẹ wòye bílíọ̀nù èèyàn tó ń kójọ lọ́jọ́ júmọ́ àwọn àkójọ míì fún jù bẹ́ẹ̀ lọ láyé wọ́n lọ àwọn àkójọ tó ga jù mú ní òdodo láyé ọlọ́jọ́ júmọ́ torí ẹni òdodo bá fọjọ́ tó fi sọ láti jọmọ́ alẹ̀ tó sì máa ń mà fojú finúfíndọ̀ tí èsè kó nídìí wọn ti ṣẹlẹ̀ ìsìlámù bá wọlé tọ́ba àwọn ọ̀rọ̀ àkọ́lùbì èdè tí yóò di ọkàn rẹ̀ yóò jọ lọ́kàn líle báwọn èèyàn ti ń wájú máa tó yìí náà láwùjọ wa àwọn tí ìwà lọ́pọ̀ jù èyí ó fà líle sí ilé sí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì ń wájú máa ní ọ̀bá kúkú báyìí wọn ò bá ìbánisọ̀rọ̀ ọlọ́run gbogbo omi táyé sì dàrú dé mẹ́sẹ̀jì kan làwọn èèyàn ní lọ́kàn tí wọ́n ní síbẹ̀ tí wọ́n fi ń ọpírẹ́tì orí gbogbo mi táyé dàrú dé yìí information kan àlàkalẹ̀ kan ìmọ̀ràn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun làwọn ènìyàn kan dì mọ́wọ́ wọ́n sì dì mọ́kàn sísìn tí wọ́n fi hùwà tí wọ́n hù ló jẹ́ pé gbogbo tẹ́ láàbí pátápátá lágbòkèdélẹ̀ ẹni ọlọ́run ní bá wọn kò ní bá wọn wò wàhálà àbí kankan nú ẹ̀ kò ní sọ pé léyìn ló fúyẹ́ léyìn ló tóbi sẹ́ni iṣẹ́ oníṣẹ́ láàbí ó bá dẹni ọlọ́run ìmọ̀ràn kan ni ó gbé wá gbọ́ dẹni ọlọ́run àtàwọn àlàyé kan wọ̀láàyè ibi dájú náà sí èsì kó tó ti júmọ́ nìyẹn àtàwọn ọ̀dánilẹ́kọ̀ọ́ gbogbo àtàwọn tààlì ẹni tó ti gbọ́ràn kì í dáràn ọ̀rọ̀ ń yẹn ọ̀rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹni ò ò gbọ́ ọ̀rọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ ni Al-Qur'an ọlọ́run ti sọ kalẹ̀ tẹ́nìkan sọ pé òun ò tó bá wùwà tó takò ó ti dáràn ọlọ́run ni wọ̀nyí ní ahàdùn tó wà tán bá wá súnmọ́ wà tán wá káwọn ó súnmọ́ ní ti súnmọ́ pé wọ́n fẹ́ máa gbé lọ gbé lọ́wọ́ wá bó ti súnmọ́ wọn pa wọ́n mọ́ra o láti tàyẹ́ sí máa ń lo áyà yìí àtàwọn áyà tó gbọ́ fún àwọn èèyàn tí wọ́n jìnnà sí àwọn oníbíbí àkópọ̀ ẹ mọ́ bá wọn ṣe bíbí àlọ́lọ́ wí ẹ̀yin brothers àtẹ̀yin sisters àtẹ̀yin àtàwọn tó jù wá lọ àtàwọn tá a jọ jẹ́ pé inú òṣèṣì kan tí ò dáa tá a ní òun ni títa kété táwọn mídíà à ń bọ́yà àwọn òpè tí wọ́n ti ta tí wá ti dayọ̀ kò sí inú súnà náà níbẹ̀. ọlọ́lọ́run dáhùn sọ́là ṣùgbọ́n ẹ̀rí dájú pé ẹ̀ ṣe bídíà. nígbà ní táwọn olùdẹ́bọ́ bá ń fẹ́ káwọn oṣù mọ́ ọ sí fàwọn mọ́ra àwọn ọ̀nà tó lọ. ẹni tí ẹ̀ sí ni ọmọ bẹ́ẹ̀ ti fẹ́ kó gbọ́rọ̀ àwọn kankan sì ń bẹ nínú súnà gbogbo àwọn tí ń pèpè sí nǹkan wọ́n ń ṣe wọ́n ń pèpè sí business wọ́n ń ṣerú ẹ̀ wọ́n ń pèpè sẹ́sìn ní jésù islam wọ́n ń ṣerú ẹ̀ wọ́n ń pèpè wọ́n ń pèpè sílànà bí wọ́n ń ṣerú ẹ̀ òní personal contact a lè sọ kótó wà jùmọ̀ kó mọ́ sáǹfà ní bẹ́nìkan kódà kó wà mẹ́rin gbà tí wọ́n ṣe kótó wà jùmọ̀ a lè ṣe wà sórí rédíò a lè ṣe sórí tẹlifíṣàn a lè ṣe tẹ́lá káha lọ́fẹ̀ẹ́ a lè ṣe kẹ́sẹ̀sì káha lọ́fẹ̀ẹ́ kí owó ìmọ̀ wúlò bẹ́nìkan ọ̀n kì í sẹ́ẹ̀dì dájókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan sáǹfààní ẹ̀ bá wà bí a bí tó ti torí retí ẹ̀ nìyẹn. agbọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ oríṣi náà yí inú wọ́n yí inú personal contact ẹ̀rí bá ọmọ ìyá fún bẹ tó jẹ́ pé táwọn bá ti dádúgbò kan wọ́n wò pé ẹjú àwọn mùsùlùmí tí wọ́n yẹ wá sí mọ́sílù fún wa àmọ́ ìyẹn ti jù wá lọ tá a bá fẹ́ bára tó sọ̀rọ̀ wọ́n yẹn ti jù wá lọ èèyàn tẹ́ lọ kámọ́lé pẹ̀lú àpọ́nlé tó sì di ẹni tí ń ṣe Islam ìmọ̀ yìí táwọn tá a lè pé tó bá yẹ pé mo parọ́ ẹmọ ìjà mi o táwa di onísúná lérìn èèyàn lè gbọ́ wà àsìkò àná tó sàǹfààní ní gbangba dáadáa ní sí àbínú gbogbo àjùmọ̀ àmọ́ ó dìyàn mélòó sá lọ kámọ́lé àwọn òpin tí ò bá ju wáwà àti kò sí tó kàn wá rárá ò kìí ṣe bẹ́ẹ̀ o kìí ṣe bẹ́ẹ̀ lójú ọ̀nà pẹ̀lú lójú ọ̀nà ọlọ́run ní títí ẹ gbà ní kálọ̀ bá pọ́sọ̀ bá arábìnrin ti tẹ́wọ́ nǹkan dáa sọ ìsọ̀lọ́láwò dáa sọ̀là bí ẹni tí ò lọ bá pásínálì ó gbé yẹn dìde lọ kódà ó mú kọ̀wé lé wọn lọ́wọ́ ẹ̀sọ́ pé lásán òṣìṣẹ́ ọlọ́run lẹ́ti wá táwọn eléyìí wọn wà sí àti àná wà mọ́ sí ju ẹ̀ láíláí táyọ̀ nìkan tí wọ́n ti gbogbo èèyàn lọ́gbà wọn àrínú wọn tó kọ̀ǹsídà rẹ̀ pé ah, òótọ́ ọ̀rọ̀ lélẹ̀ yìí o a sì nínú wọn tó fa lẹ́tà ya tọ́lọ̀ ń wọn náà ya. sáńfàwé ànábì yàtọ̀ tọ́lọ̀ ti ya kó láyé òun ọlọ́run gbé gbèsè iṣẹ́ kan wà tí wọ́n pè ní ojú ọ̀nà bá a máa ń pèpè dáwà methodology ntọ́ wa ga jù bẹ̀ ní kìí ti kìí ta gbogbo bàtà bá ti ní sẹ́yìn níwájú olùkọ́ báyìí ẹni tí ò bá kàn lónìí yóò lọ́sẹ̀ tí ìta ní gbogbo níwájú hall òun náà ni ó mú tọ́pìkì wá tó wá ti wá dì nípa mẹ́sì olùkọ́ ó sọ fún wa yóò sọ fún gbogbo akẹ́kọ̀ọ́ pé ẹ máa yọ sí lára mi tó bá kù sí wọn àmọ́ mọ̀ yọ sí lọ́sùn lóṣù pé nígbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ló darí gbogbo báyìí tí táwọn èèyàn ló ń bá sọ̀rọ̀ ò sí dáadáa tó mẹ̀yẹn àdíìsì ọmọ wa lẹ́ẹ̀kan àdíìsì yẹn lẹ àdíìsì mú kárù ni oníkàlùkù ó sọ tiẹ̀ lẹ́gbẹ́rà ló tẹ̀ wá sọ tiẹ̀ gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ kò fẹ́ tí ò ní kàn wọ́n sọ fẹ́ lómi pé ohun yóò lókè tó wá sáwọn ẹgbẹ̀rún kan lọ́ba ń bá sọ̀rọ̀ ńkọ́ orí ẹ̀ náà sì wọ́n fi máa lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tó wà rò pọ̀ nípa ìsìlẹ́sà torí wọ́n mọ̀ pé táwọn gbé ẹ̀kọ́ yẹn kalẹ̀ fún mi pé kẹ́ ẹ lọ jí sí fáwọn èèyàn nígbà tẹ́ bá kúrò bẹ́ẹ̀ títí pé kéèyàn ó dé mọ́ra olùkọ́ kan sọ fún wa ó sì kún inú àládà àwọn ọmọ sàójí àwọn ilé sọ̀rọ̀ wọn ilé sọ̀rọ̀ títí pé wọn ò lè sọ̀rọ̀ omi ìbẹ tó jẹ́ pé àdámọ̀ sí ẹni tí ò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ilé sọ̀rọ̀ lecture room ẹnìkan wá graduate ní ọgọ́sọ̀ kẹrìà wọ́n bá fi jẹ ìmọ̀ràn pé ilé ti dàfà yóò mọ̀ sọ kó olùkọ́ ọmọ lábá náà ní sọ̀rọ̀ yẹ fún wa oníkèésì sọ̀rọ̀ kankan nínú klas. iṣẹ́ ọ̀rọ̀ ló dìgbà yìí táwọn tó yàn sí mọ̀ pé ó kájú ẹ̀ torí pé ó níwẹ̀ ẹ̀rí ní jìnnìjìnnì bá mú ti máa sọ̀rọ̀ láì tó mọ dojúkọ àwọn èèyàn nílò wọn àti téèpù àti bá ń sọ̀rọ̀ nínú yàrá ní yóò tún wá fún gbọ́fúnra rẹ̀ wọ́n níyẹn ló wá ṣe fá títí títí fún rẹ̀ lákè lẹ́tọ́rà wa sọ fún wa pé lónìí tí bá ń sọ̀rọ̀ láti ṣubú yìí di ìṣá láì mú kankan lọ́wọ́ kò níbi kan tó méjì láì kọ kankan ọmọ náà lọ bíúdì ààrẹ ìlójú sí lélẹ́yìí o tọ́ni wọ́n kọ́ sí inú ìwé ẹ̀rí wọn fún pé náà ṣe àdùbẹ̀ àná ṣe àdùbẹ̀ láàrin à ń jẹ́rìí pé àfọ́ àgbà lágbájá ọmọ lágbájá à ń fọwọ́ síwẹ̀ rí pé ayọ̀ ń darí pé ó ti dàáfà ìwé ẹ̀rí náà ti gbà títẹ́ náà nìyẹn lórí èdè wọn náà ó ní yá túbò mò ń sájìlá yóò mọ̀ ọ̀sẹ̀ kútúbà lónìí tẹ́ẹ̀dì ìbìlì lálẹ́ jẹ́ bá ń gbọ́ nínú rìkọ́dìnì wípé kèdè kó mú nǹkan lọ́wọ́ síta. bẹ́ẹ̀ náà lẹni tí bá ẹni tí bá ń gbọ́ ọ̀rọ̀ ní gbogbo ìgbà lọ́kàn tó ń fẹ́ sàmúlò ẹ̀ tí ń gbọ́ tọkàntọkàn àǹfààní láwà mẹ́ ẹni ó tó máa mọ̀ ọ́ fi jùmọ̀ alẹ́ àbúrú ńlá ni ẹni ó tó wá ní tìtọ̀ láti jùmọ̀ tó ní onímọ̀ dáadáa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó tẹ̀sẹ̀ ńlá títí di jùmọ̀ àti ń bọ̀ ọlọ́run àdánù fún un àwọn èèyàn bá tún ti bẹ̀yẹ gbọ́ wọ́n bá tún ṣe sọ láti ìjúmọ̀ àrè kan wọ́n ti sọ láti ojoojúmọ́ mọ́ lágbájá tẹ́yìn ti sọ láà ó à ẹ bá abẹ náà ni o a máa ń lọ ìjúmọ̀ lẹ́yìn tàbí mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí o tí ẹ bá mọ yóò rẹ irú èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn tàbí mùsùlùmí kódà ààrẹ ti sọ láti sílá tó bá jáde láyé o àgbẹ̀tọ́lọ̀ máa yí padà ẹ̀jọ́ tó sọ láti júmọ́ nìkan sọ láti júmọ́ a máa ha ẹ̀sẹ̀ dànù láàrin júmọ́ kan sí júmọ́ kan tí ẹ bá ti ṣe ẹ̀yà ẹ̀sẹ̀ àwọn àtìsí pẹ́pẹ́pẹ́ a máa ha dànù ẹjọ́ wá ti gbọ́ wípé sọ láti júmọ́ nìkan lòun máa ṣe oníṣẹ́ sọ láwàtò fáàmù irú ẹni bẹ́ẹ̀ wọ́n sá ìṣẹ́ tó tóbi ó ṣe kẹfẹ̀rí sí tọ́lọ́tọ́ kalẹ̀ fánà ní sọlọ́lọ́rùn sáàrọ̀ sọ́lá àní sọlọ́lọ́rùn sáàrọ̀ sọ́lá ó ní ọ̀sọ̀lọ́wọ́ látùfàn sọ̀láàtù márùn-ún márààrún ojoojúmọ́ ibi tó ti bẹ̀rẹ̀ láti ìṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn wà àti láti júmọ́ sí júmọ́ kan ọ̀rọ̀mọdán ńlá ọ̀rọ̀mọdán àti rọmọdọ́ọ̀nù kan sí rọmọdọ́ọ̀nù míì kàfàrà fún nínú ìrìnàhùn ìdajì sí ní bá ti kẹrà rí wọ́n máa ha ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ dànù bí mùsùlùmí ṣẹ̀ lórí wọn bàtọ́ bá jìnà sí yẹ ẹ̀ṣẹ̀ àwọn yẹ ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ọ̀nà làwọn olùmọ́tò ṣàlàyé fún wa ibi tọ́lọ́ wa ti ń sọ̀rọ̀ iná ti ń sọ̀rọ̀ ìbínú ti ń sọ̀rọ̀ làánà bó ti kí nǹkan kéré tó lójú ọmọ ádámà ẹ̀ṣẹ̀ tó le gbé ni kò bínú ọlọ́run tọ́nà sọ pé àmọ́ tí máa gbé wọn ṣépè màláìkà ọmọ gbé wọn ṣépè gbogbo ẹ̀dẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ orí ló mọ̀ gbé wọn ṣépè gbogbo orí bá ibi tá a bá ti ń ẹ̀jẹ̀ tá a bá ti ń gbọ́rọ̀ àwọn kan báyìí ó yẹ ká ti mọ̀ pé ẹ̀jẹ̀ ńlá lẹ́sẹ̀ yẹn o ẹ̀jẹ̀ ńlá ni o ó sì kúnnú tọ́pọ̀lọpọ̀ ọmọ ádámọ̀ òfà fún o ó kúnlẹ̀ rẹpẹtẹ inú tọ́mọ ádámọ̀ òfà fún kódà sọ̀látò ìjúmọ̀ àtàǹkọ yìí náà ẹni tí bá ń ṣe èsì sọ̀látò lójúmọ́ kò ní sọ̀látò ìjúmọ̀ àgànná kò ní ìkólé nírí ẹ̀. wọ́n lábà fi sọ̀látò ìjúmọ̀ àlẹ́mọ̀ ní àdì háàlù àtàyọ̀ àti sọ̀látò fàm tí bá ń ṣe sọ̀látò márùn-ún tí ń pé yóò tó léládà sọ̀látò ìjúmọ̀. nínú ọ̀yẹ̀ká sí lọ́jọ́ ìjúmọ̀ lèmọ́ta ìbámọ́ra ọ̀yẹ kọjọ́kọjọ́ rẹ̀ lábẹ́rẹ̀ àjò sí ẹni tó bá jẹ́ tó jọ ọ̀nà kan láti pé jùmọ̀ àti tó bá jẹ́ pé tó jọ ọ̀nà ló sì pàápàá jùlọ nígbà tí ọ̀run bá ti yẹ̀ tàrí láti tí tó tó kó wá jẹ́ pé gbà náà lè wá tẹ̀sẹ̀ bọ̀rẹ̀ àjò ọjà ká máa wá gbogbo ọ̀nà tí ò tẹ̀lé jẹ́ tó jọ ìrìn àjò ó jẹ́ tàbí kó jẹ́ wípé a ní lọ́kàn pé a rí sọ́ra ti túmọ̀ àdébì kan ṣùgbọ́n tó bá ti tú láti fún yàn fún rìn àjò sọ̀lá ti túmọ̀ àwọn oníjẹ́ ìdíjà fún rìn àjò jọ́nà kí èdè pé ó kàn fojú rí náà kí túmọ̀ àbáwọ̀ ẹ̀dá kan lọ sí lọ. lẹ́yìn wá gbà náà ẹni ó ti wá bá rọ́kà ẹ̀yọ̀ kan tó ẹgbẹ́ tó wá sọ pé yẹn sojú kòkòrò ọdún máa tó yìí náà àwọn kankan lè máa ṣẹlẹ̀ ní ìdíwọ́ tó sí ọ̀nà tó sí búyẹ̀ fún tó ẹgbẹ́ yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí ìbá ni o onítàn ti kí súnmọ́ àlọ́jọ́ náà yóò sálámà lórí rọ́kà ẹlẹ́kejì ẹni tó bá jẹ́ pé tó bá kò tó kan mọ́ nìyẹn torí níbi ìrùkú láti náà bá rọ́kẹ́ à ẹtí ó bá sì bá rọ́kẹ́ à níbi ìrùkú yóò ti mú tẹ̀síbẹ́rẹ́ tó lè rọ́ọ̀nù wá tẹ́lẹ̀ tí ìmáàmù bá ti ṣe ìrùkú bá ti wà ní ìrùkú ẹjọ́ fẹ́ jọ́rin rẹ̀ kó tó dírí sókè lónítọ̀ wọn ti kọ́kọ́ ṣe Allahu akbaru pé mo ti wọnú tọ́lá tó wáyé pé Allahu akbaru ìrùkú ló ṣe kò ní tọ́lá bìrẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí máa ń ṣe bẹ́ẹ̀ àtàwọn tààlìm ní gbogbo láwọn àyè tó ti mọ̀ sí wá láǹfààní nìyẹn èèyàn ń dùn pé kí lè bá ìmọ̀mù kí lè bá ìmọ̀mù kò wá lọ síbi Allahu akbar alákọ̀ọ́kọ́ tí a máa gbọ́wọ́ sókè ọwọ́ lọ jọ ìwọ̀n bí tí wọ́n dé kalẹ̀ ní yẹn lódìdí tí máa fẹ́ wọ́n abẹ́ ní yóò sì lè rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó mọ̀ ọ́ká ilẹ̀ kejì wa rárá rẹ̀ ló sàlámà tó bá jẹ́ pé tó bá kò tó rọ́kà wọ́n ti gbọ́ kò níbi òrùkú ẹlẹ́ẹ̀kejì kò sí tí ó sì tayọ wípé àníyàn pé mo fẹ́ sí zoro ọ̀lá tó zoro ni ó bá wọ̀ ló wà tó rọ́kà mẹ́rin yóò pè bákan náà àfẹ́ kéèyàn pẹ́ kò bá ètò sọ̀lá tó jùmọ̀ àmú àtàwọn sọ̀làwọ́ àtúnmí kéèyàn ó ti pẹ́ lẹ́yìn kó wá ti kọ́ ohun èlò wà níbi ìsọ́fù alákọ̀ọ́kọ́ tí wọ́n ń gun àwọn èèyàn lọ àwọn èèyàn ní ìmọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n kà sí pé àwọn nípò kò tọ́ àdìsí ńlá ni àdìsí sọlọ́lọ́wọ́ rọ àrọ́jú náà tọ́ka náà ojúṣe ọlọ́run ti ń tẹ àwọn èèyàn lọ́rùn lọ nígbà tí ti ń gàlàgàlà lé wọn lórí kó tó kọjá ń tẹ̀ lọ́rùn náà nìyẹn tẹ̀ wọ́n wọn gbẹngàn ló ìtumọ̀ ẹ̀ka pápọ̀ rẹ̀ kọ́bà náà sì nìyẹn ọ̀pá àlàlà òjútà ọlọ́wọ́ sọ fún pẹ́lú ìjì jókòó ọkọ̀ di ààrẹ yìí ọdún ti ń dààmú àwọn èèyàn ó sì ṣe wọn tùgbà ìmọ̀ wọn ní bí ìgbọ̀nsẹ̀ bí ìtọ̀ kọ̀ wá pẹ́ tó fi padà tó bá tún fi pẹ́ kò láàyè mọ́ kọ̀ wá pẹ́ tó fi padà òun náà ló sì láàyè tó jókòó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yọ̀gà fún kó padà sílẹ̀. bákan náà èèyàn máa ṣe náà nílà kó tó di fáfi sọ̀ láti júmọ̀ bó bá ṣe fẹ́ kí náà nílà ọkọ̀ tó ààbò dìde lónìí wà sí ìmọ̀ náà bá sì yọ sí ní bá rí pé assalamu alaikum warahmatullah yóò mọ̀ sí nẹ́fílà lọ ìyẹn kó tó di pé a ti sọ láti júmọ̀ lẹ́yìn júmọ̀ rákà méjì tàbí mẹ́rin òun ló lè wáyé tó bá jẹ́ pé pàtàkì kí júmọ̀ àkàn ni. abẹ náà kọ́ náà fúra sí kòǹgẹ́rẹ́ orí ayé àtàlùkì àmà kásà mójútó sọ láti júmọ̀ àwọn àtàwọn sọlá wà tó kù ní tó jẹ́ pé a rí èrè ẹ̀jẹ̀ láyé àtàlùkì àmà bí ọmọdé ọ̀rùn ṣe ń bọ̀ yìí sẹ́mọ̀ wípé mọ́sálásí wa ó kò sí gẹ́gẹ́ bí àyà áádà àwọn èèyàn kan ṣe wọ́n ṣe sọ̀láàtù wọ́n wá sí sẹ́mì kan ní àárọ̀ yìí wá bá wọn ní mọ́sí mo bá wọn ní mọ́sí ibẹ̀ ni wọ́n sùn mo ní mọ́lẹ̀ ti wá ọlọ́run wá sí sẹ́mì yìí ni táwa lọ́dún kẹ wá sùn bí ọlọ́run kan wọ́n pé káwọn sùn bí ni torí pé mùsùlùmí gbogbo àwọn gbadakẹ́ nígbà tá a tẹ̀ kọ́ mọ̀ èèyàn méjì inú wa ló bá wà ní sọ́lá. àwọn sálámù tán mo ní ẹ̀sìn sọ pé mùsùlùmí ni gbogbo yín èyí tí ò bá wà ní sọ́lá tó yẹ kọ́ wọ́n ní kò mọ́ mo ní kò mọ́ lára ọwọ́ adúró síta gbàgbà ti sọ́lá sẹ́ẹ̀kẹ́ ní ọba máa la yóò jọ ìwà ńgbà tí tí orí kò ní ìlọ́mọ́ ìfẹ́ máa ń pè ní kò mọ́ yẹn lánàá. wọ́n wá jáde síta ọ̀tọ̀lẹ́ tí mo tún rí nu wọn òun rorin lọ́wọ́ mo ní sínú tùmí náà oníbẹ̀ ní tó kọ́ra mo ní kọ́hún máa rọ mi kí n ṣe ọ̀làtì náà ni mo ní bolo sùn sí ọlọ́kẹ́ mọ́tàlásí ló sùn. kí mo fẹ́ pàdánù ọ̀rọ̀ yìí àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ mílíọ̀nù ni wọ́n títọ̀ láti òmọ́lá ẹnìkan mo sọ ń jẹ́ oníṣẹ́ mo ní ọlọ́run ti kò ń kẹ́ kókó lẹ́yìn sixty years ló bẹ̀rẹ̀ sọ̀lá ẹjá lọ sí sọ̀lá nígbà tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ ẹjá lọ sí sọ̀lá ọlọ́run ò sí bẹ̀rẹ̀ èsì tó kọ́kọ́ fún mi nù mo ní bẹ̀rẹ̀ kí ni oníbẹ̀rẹ̀ sí mọ́ sírù àwọn tí wàá bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n pọ̀lọ́ntìrìlẹ̀ nínú ọ̀mọ̀dọ́ nìkan wọ́n fẹ́ kọjá wa táwọn rẹ́gbẹ́là tẹ́lẹ̀ lọ iṣẹ́ èsù ń jàrànràn ilẹ̀ láwùjọ nìyẹn iṣẹ́ èsù ń jàrànràn yìí ọmọ tá a jọ ti sọ láti túbí láàárọ̀ yìí bájú sálámà báyìí ni ló gbé onífújì kan sí ó fi bá kárù lọ́wọ́ ọ̀kan gbé koran kan tí wọ́n kà kẹ́kẹ́ ìtànkà ní tí ó ti jẹ́ tẹ̀jú ìlú mẹ́rin náà ẹni wọn táwọn kan kà láwùjọ wa mí náà mẹ́sìn náà kà ọ̀kan gbé sí lórí fóònù tiẹ̀ ọ̀kan gbé onífújì sí i àmọ́ gbà tó jẹ́ pé mo ti mọ̀ táwọn sílẹ̀ pẹ̀lú kámílà mọ́ adá alákẹ́ ọtún plé fújì ní ìta wà iná sáwọn pé dẹ́ẹ̀dẹ́ náà ni tí ó gbẹ̀rẹ̀ bá lè kókókókó àwọn yóò sá náà ni ọlọ́run sọ bẹ́ẹ̀ bá náà nínú sallallahu alaihi wasallam ẹ̀yìn tó ń ta fọ́ọ̀tù ọ̀nà ìgbàlẹ́ ìdọ̀tún kọ́lù and fọ́ọ̀tù omi káwọ̀lì afẹ́dẹ̀mú tó bá tiẹ̀ káfẹ́dẹ̀mú á lé mi tó bá tiẹ̀ ká lé àlè yanjú owó ẹ̀tàn ìwọ́jà àbájákẹ́ àárín tó pọ̀ sí ní ti dáadáa lórí ara wa àtàwọn èèyàn wa náà ọlọ́mọdé àtọ̀rọ̀ ọ̀dẹ́ fún wa jálẹ̀ àkúrò mọ́ tẹ̀sán ọ̀rọ̀ ọ̀sẹ́gun lọ́ta alálẹ̀ ọlọ́kùn iná olùgbọ̀n rahim اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين على ذكرك وشكرك وحسن عبادتك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا لا صلاتكم غفر الله تعالى لي ولكم